وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في مشارك الأرض ومغاربها دونكم مني أزكى تحية قائلة السلام عليكم ورحمة الله وبركاته أركز الله الله باتي أتصل كوكوادي ديدياسكوي òun náà lọ́ba tí a dúpẹ́ fún atọrọ àlékún kí ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé iman annabi sallallahu alaihi wasallam a máa ṣe ní sílà ni a máa ṣe ní ní sísẹ̀ntẹ̀lé ni tí yóò ma tẹ̀léra wọn bẹ́ẹ̀ àtúnyẹ́ sí pé ya'budu ba'duhu ba'da apa kan rẹ̀ yóò máa kún apá kejì lọ́wọ́ ni <clears throat> so eléyìí náà ni a ẹlẹ́ẹ̀kejì ninu àlàyé tí a ń bá lọ lórí ọ̀rọ̀ almuwazana lórí ọ̀rọ̀ almuwazana ilé tí a ti sàlàyé fún wasájú ipé kàtán pé náà mọ̀wázana lọ́dọ̀ àìndà àrbábíhà lọ́dọ̀ àwọn tí wọ́n lo ọ̀rọ̀ yìí òun náà ni pé tẹ́bá fẹ́ sọ̀rọ̀ ní bídá kan tẹ́fẹ́ sàlàyé ní bídá kan àwọn aburú ẹ̀ tí ń ṣe nínú ẹ̀sìn ẹfẹ́ ṣàzọ́rọ̀ àwọn èèyàn nípa oníbídá kan ẹ gbọ́dọ̀ máa sọ dáadáa rẹ̀ náà tẹ́bá so wọ́n ka almuwazana yìí ká máa sọ dáadáa oníbídá nígbàtà bá ń sọ aburú rẹ̀ yẹn wọ́n ka kún al-adlu wal-insaf wọ́n ka kún kíyàn ṣe déédé ni èyàn ṣe dọ́gbandọ́gba nìyẹn so wọ́n máa mú àwọn àyà wa lórí ọ̀rọ̀ àwọn àyà tí tó ń ṣe tó ń pa insaf tààdẹ̀ dípò yíwa yí manhaju manhajù tán gbé wáyí manhajù jadid a manhajù tọ́tọ́ ni ó yẹ́ sí pé àwọn tí wọ́n gbé tí wọ́n ni manhajù yìí àwọn hezbiyun ni wọ́n àwọn al-ikhwaniyun àwọn oníbídá ni wọ́n ni manhajù yìí <clears throat> àwọn bí àwọn al-ikhwaniyun àwọn bí asuriyun àwọn bí al-qutubiyun àwọn ni wọ́n ní manhajù yìí wọ́n gbé kalẹ̀ nítorí àti ṣe dìfà láti ṣe ìdáàbòbò fún àwọn èèyàn wọn tí wọ́n rí pé ọwọ́ ti bà wọ́n nítorí pé àwọn olùmọ̀ nípa súnnà wọ́n gbógun tí wọ́n wọ́n dẹ̀ ń sàlàyé wọn fún àlùmọ̀ wọ́n wá fẹ́ fi manhajù yìí gbé wọn wọlé hmm, eléyìí sì ní ó yapa sí ìlànà àwọn sọ̀hábà ridwanullahi alaihim ṣùgbọ́n ó kọ dáadáa ọ̀dá dáadáa ni wọ́n fi kún manhajù yìí wọ́n pè ní adlu al-adlu déédé àti dọ́gbandọ́gba ni wọ́n mọ̀ áka àwọn àyà déédé fún wa àwọn àyà dọ́gbandọ́gba ìyẹn náà wá kó sínú sàlákáyẹ̀ lómi kò ní ma kí ni mọ́kífà àwọn sọ̀hábà lórí irú nǹkan yìí kò ní ma mọ́kífà àwọn sọ̀hábà kò ní ma manhaj àwọn sọ̀hábà ó dẹ̀ ń pè rẹ̀ ní sálàfí tó lè jẹ́ pé ní tó ń pè ní sálàfí òun náà ni ẹni tí bá ń tẹ̀lé ìlànà àwọn sọ̀hábà tó ju àwọn sọ̀hábà torí tó bá ní sálàf àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà làwọn sọ̀hábà àwọn attabi'un àti àwọn tabi'u tabi'in àwọn al-qurun thalatha al-mufaddala ẹgbẹ́ bá ṣe máa ń sàlàyé àwọn kọrùnù mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ń pè ní kíni o àwọn náà ń pè ní salaf àwọn tó dájú nù wọn òun náà ni kọrùnù annabi sallallahu alaihi wasallam òun náà làwọn sọ̀hábà ridwanullahi alaihim so gbogbo ta bá fẹ́ máa gbogbo mọ́kìfù ta bá fẹ́ máa mú pátá gbogbo alámẹ̀rí ẹ̀sìn ta bá fẹ́ máa ṣe pátá agbọ́dọ̀ máa fi jọ tàwọn sọ̀hábà ní ìyẹn látò jẹ́ sálàfí látò jẹ́ súnni so ibà ní ìsìtò ráwọn olùmọ́ ti jẹ́ kí wáyé pé ta ni ahlùsúnnà àwọn sọ̀hábà gangan náà pè ní ahlùsúnnà ahlùsúnnà àwọn sọ̀hábà ní so gbogbo ẹnikẹ́ni tí bá wá rìn lórí ọ̀nà wọn tí bá rìn lórí ìlànà wọn so òun ni ó máa wá jẹ́ sálàfí ni ó jẹ́ súnni a ṣe nísìbà rẹ̀ sọ́dọ̀ àwọn tí rìn ìlànà wọn nìyẹn kò yí báyìí nìsìn so tó bá ti wá rìn lànà wọn tí ò yapa wọn ẹ́ lórí àwọn òṣùlù yìí ìgbà yìí náà máa jẹ́ sálàfí ṣùgbọ́n tó wá ti yapa wọn ní aslu kan nínú àwọn òṣùlù yìí rẹ̀ níbẹ̀ ò ní jẹ́ sálàfí ma imam ahmed rahimahullahu ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá fi ìwà kanlẹ̀ nínú àwọn wàtá kàyí famẹ́ntàrọ̀ kẹmínà khoslẹ́tẹ́n gbogbo ẹnikẹ́ni tó bá fi ìwà ẹyọ kan ó fi ẹyọ kan lẹ̀ nù gbogbo ìgbòǹta ní ẹni pé gbogbo yòókù wà lára ẹ̀ ẹyọ kan nínú àwọn òṣèlú ní òsì lára ẹ̀ lam yakun min ahliha irú ẹni báyìí ò sínú àwọn sàhábà nìyẹn irú ẹni báyìí ò sínú ahlu sunnati wal jama'a nìyẹn irú ẹni báyìí ò kí jẹ sálàfí nìyẹn kò yẹ báyìí nìsẹ̀ ló fi jẹ́ sí pé a máa gbìyànjú tá bá fẹ́ jẹ́ sálàfí o tá fẹ́ jẹ́ sunni o ká máa mọ̀lànà àwọn sọ̀hábà lórí gbogbo ń tá bá fẹ́ máa ṣe àti gbogbo ń tá bá fẹ́ máa sọ́nú ẹ̀sìn ẹ̀yọ̀kan ọ̀kan ní máa sọ̀rọ̀ kan fún wa ẹ́ kó wá zayyana rẹ̀ kó zá kọ̀rọ̀fà rẹ̀ kó sọ̀rọ̀ yẹn lọ sọ ẹ́ kó ma wá mú àwọn àyà wá láti fi pèpè sí aw ahadun min al-ulama gẹ́gẹ́ bí al-imam al-barbahari gẹ́gẹ́ bá ṣe sọ pé a máa wo intẹ́nìkan sọ nínú al'umma yìí wọ́n ni ìgbà tí al-imam al-barbahari tán bá nasiha yẹn bọ̀ nínú sharh sunna wa kò yí bá ní sí so wọ́n ni wanzur rahmakallah wọ́n ni máa wú dáadáa máa wúye dáadáa kọ́nà bá kọ́ bá mi kẹ́ ọ kulla man sami'ta kalamahu min ahli zamanika khassa gbogbo àwọn tó bá ń gbọ́rọ̀ wọn tó bá ń tẹ́tí gbọ́ wá sí wọn tó bá ń gbọ́rọ̀ wọn nínú àwọn tí wọ́n tí ẹjọ́ lùsẹ̀mí lásìkò kan náà ẹ́ àwọn tí ẹjọ́ lùsẹ̀mí lásìkò kan náà àsìkò tí alimami rubari bahari ń sọ̀rọ̀ yìí àsìkò tí nǹkan ti tọ́ dáa ni nǹkan ò tí ì bàjẹ́ tó bó ti bàjẹ́ tó nísìnyí yẹn manhaj ò tí ì dàrú tó bó ti dàrú tó ń gbà yẹn kò yẹ báyìí nísìnyí bó ṣe dàrú tó ń sìn yẹn manhaj ò tí ì dàrú tó bẹ́ẹ̀ ń gbà yẹn wọ́n ní kulla man sami'ta kalamahu min ahli zamanika khassah gbogbo àwọn tó bá ti ń gbọ́rọ̀ wọn nínú àwọn tẹ́jọ́ ń lògbà lásìkò kan náà máa wòye sí dáadáa farabalẹ̀ hmm? so fala ta'jalanna wala tadkhulanna fi shay'in min wọ́n ní ọ̀ gbọ́dọ̀ kánjú o sì gbọ́dọ̀ kó sínú nǹkan tó bá sọ ọkọ máa lò hatta tí wọ́n sọ yìí tí wọ́n lóhun ni al-adlu wal-insafu yìí òun ni dédé àti dọ́gbandọ́gba yìí tó múra kankan lé lórí tó ní ẹ̀ ń zọ láma àwọn èèyàn ní ẹ̀ ń zọ láma àwọn èèyàn ní ẹ̀ ń sàbòsí fáwọn èèyàn ní ẹ̀ ń sàbòsí fáwọn èèyàn ní tó ń sì dìgbà pé tó mọ̀ wá mú àwọn àyà wá àwọn àyà tó yẹ páwọn sálàfò gbọ́ yí bẹ́ẹ̀ tẹ́nìkẹ́ ìlú bẹ́ẹ̀ tó aw ahadu min al-ulama àbí kan náà àwọn àfà inú eh, àwọn àfà inú àwọn àìmà àwọn àìmà sàlàfíyà yìí jẹ́ kan ní wọ́n sọ bẹ́ẹ̀ rí fàyín asọ́pta fi hìmì afárọ̀n anhum tó bá wá rí wípé orí asárù kan látọ̀dọ̀ wọn pé wọ́n wí bẹ́ẹ̀ fatamassak bihi báyẹn tó gbá ọ̀rọ̀ yẹn mú wala tujawizhu li shay ó sì gbọ́dọ̀ kọjá rẹ̀ ọgbọ̀dọ̀ kọjá dìde ní tán yẹn wàlá tọrọ àléhì ṣe à kó o sì gbọ́dọ̀ sáyẹ̀sà ọ̀rọ̀ míì lékè rẹ̀ fatasqutu fi náà kó má bàá lọ jábọ́ sínú náà ilé ìbáyìí nìkan jẹ́ Imam al-Barbahari tí wọ́n sọ fún wa náà ilé ìbáyìí láfi ń ṣe nasiha fẹ́ni kọ̀kan wà lórí ọ̀rọ̀ almuwazana ilé tí wọ́n gbé dé yìí àwọn tó gbé muwazana yìí sí yìí fẹ́ fi gbé gbogbo àwọn oníbídá gbogbo àwọn àwọn ẹlẹ́gbẹ́ ẹ́ wọ́n fẹ́ fi gbé wọn wọlé ni o gbogbo àwọn èèyàn ẹni fẹ́ fi gbé wọlé àti gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n pọ̀ lọ́rọ̀ jáǹtì rẹ tí àyè máa gbàmí àti máa dá ọkọ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé àmò ń sọ àsìkò ìfẹ́ kíkiri máa jágùn gẹ́gẹ́ bí àdéhùn tí so yíba ní sí òun ni wọ́n fi ń lo mọ̀wázánà tí wọ́n ń lò yẹn so na àwọn táwa ń bá lọ tí àbágbàgbé gẹ́gẹ́ bá yí sọ pé sílsílà náà lọ̀rọ̀ yọ́ ma jẹ́ ẹni pé yọ́ tẹ̀lé ara wọn ni so a ti sàlàyé ṣubha àwọn alákọ̀ọ́kọ́ ṣubhatuhum al'ula ìrújú wọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ń lò lórí masala yìí <clears throat> lórí so aya tí wọ́n ń lò lórí àtọ́nà maríkà ti sọ̀rọ̀ nípa àwọn yahudi àwọn yahudi nípa àwọn yahudi tọ́nà maríkà sọ wípé ọlọ́wọ́ maríkà sọ pé ń bẹ̀ẹ́nu àwọn yahudi o man inta'manhu bi qintar ọlọ́wọ́ ni man inta'manhu bi qintar àwọn tó ẹgbẹ́ tó bá fi ọkàn balẹ̀ sọ́dọ̀ wọn tó gbé àmánà owó qintaru sí wọn lọ́wọ́ yóò adìhì ilayk yóò sì dá padà fún ọ yóò pé àmánà yẹn gẹ́gẹ́ sì gbé fún wà minhum man in ta'manhu bi dinarin la yu'addihi ilayki ó sì ń bẹ́ nù wọn àwọn tó yẹ pé tó bá fún wọn ní tó bá gbé àmánà owó dìnárù lé wọn lọ́wọ́ ẹ́ so wọn à ní dá padà fún ọ so eléyìí báyìí àti sàlàyé eléyìí báyìí síwájú eléyìí tí a máa sàlàyé insha Allahu ta'ala nínú àwọn àṣùbhátù wọn so eléyìí tá pè ní àṣùbhátù thaniya so ìrújú wọn ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ almuwazana yìí òun náà ni àyà tí wọ́n tún máa ń lò bákanáà tọ́lọ́ọ̀bà ní kí láti ń sọ fún wa nípa al-khamr tọ́lọ́ọ̀bà ní kí láti ń sọ fún wa nípa ọtí nínú Islam àyà ilé tí ó wà nínú Suratul Baqarah tó wà nínú Suratul so ọlọ́ọ̀bá ní yas'alunaka 'anil khamri wal maisir qul fihima ithmun kabir قل فيهما قل فيهما إثم كبير ومنافع للناس قل فيهما إثم كبير ومنافع للناس اللهم أن يسألونك عن الخمر والميسر اللهم أن وابر النبي صلى الله عليه وسلم ليري نقع الخمر أتمم نقع أتي والميسر أتتتتا قل فيهما إثم كبير ومنافع للناس اللهم أن النبي ما صفوه فيهما إثم كبير أتتتبوا ننوع وانكمجي تبريه alkhamru wal maisir ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ̀ṣẹ̀ tó tóbi ó wà nínú ẹ̀ wa manafi'u linnas bẹ́ẹ̀ náà ni àǹfààní ó sì wà ń bẹ fáwọn èèyàn àwọn so méjèèjì ní ń bẹ lára ọtí mímu àti tẹ́tẹ́ so wọ́n ní nínú áyà yìí wọ́n sọ fún àpín sọ́rọ̀tù bákọrọ̀ ní ayà ìwà ẹni tó bá fẹ́ lọ wáyà náà wà ní 219 nínú sọ́rọ̀tù bákọrọ̀ sọ́rọ̀tù bákọrọ̀ ayà 219 nínú sọ́rọ̀ náà wọ́n láti rí ayà yìí so wọ́n ní ọlọ́run bá alikiola wọ́n ní nínú ayà yìí ó ṣe àfihànilẹ̀ annáfẹ́ ó fi àǹfààní rinlẹ̀ filkhomri wal maisir ní ọlọ́ni méjèèjì láǹfààní méjèèjì orí ń bẹ́m̀bẹ̀ so a ṣùgbọ́n lọ́wọ́ bá alékẹ́lá padà ọlọ́npá harrọ́mà rẹ̀ nítorí ghalabatul mafasid nítorí pé aburú bẹ lékè àǹfààní tààrí ń bẹ aburú méjèèjì ó lékè àǹfààní tààrí ń bẹ ṣùgbọ́n tó ti bẹ́ àǹfààní bẹ́m̀bẹ̀ fáwọn èèyàn ọlọ́wọ́ bá alékẹ́lá dẹ̀ fi àǹfààní yẹn rinlẹ̀ kò yé báyìí ọlọ́run bá alékẹ́lá ṣe kíni ó fi muwazana bá ọtí lónìí ẹ̀ kò yí bá ní sí ọlọ́run bá alékẹ́lá sọ aburú tí ń bẹ níbi ara ọtí àti tẹ́tẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá alékẹ́lá tó sọ wípé àǹfààní ń bẹ lára méjèèjì yìí so yí bá ní sí so ó tó bọ́ tí gan ṣe burú tó rí bó ṣe jẹ́ haramu tó ní islam ní ọlọ́run bá alékẹ́lá fi adlu àti dọ́gbandọ́gba ọlọ́run fi bá ọtí àti tẹ́tẹ́ lò so nítorí ọlọ́run bá alékẹ́lá fi àǹfààní rẹ̀ fún méjèèjì so ibi tí ṣubha wọn wà náà lélẹ̀ ìbáyìí so ibi tí ìrújú wọn wà lélẹ̀ iná náà ìdáhùn táwà dáhùn ní pé ìwọ tó lo áyà yìí lẹ́rí so sí nǹkan tó ń sọ fún wa ní pé lábẹ́ ìmọ́lẹ̀ ìpìlẹ̀ mọ̀wázánà tí o gbé kalẹ̀ yìí lábẹ́ rẹ̀ kò yí báyìí nìsìn tó ń fi rinlẹ̀ tó dẹ̀ ń fi áyà ìṣẹ̀rí lórí báyìí sí nǹkan tó sọ wá nìsìn pé ó tọ́ táà bá ti ń dákọ̀ tí àti tẹ́tẹ́ ẹ́ táà sì ń sọ aburú tí ń bẹ nínú méjèèjì nítorí sọ fún wa ni pé ká máa sọ dáadáa rẹ̀ náà fáwọn èèyàn pé a tòta bá ti fẹ́ sọ̀rọ̀ ọtí o àbòsí ní ọmọ jẹ́ káàkiri sọ pé ọtí ọ̀dà ká máa sọ dáadáa tí ń bẹ lára so táwa náà bá fẹ́ lo adlu pẹ̀lú ọtí nísìn àti tẹ́tẹ́ nísìn táwa ti ń sàlàyé ọtí fáwọn èèyàn o táwa ń sàlàyé tẹ́tẹ́ fáwọn èèyàn o káàdẹ̀ máa sọ pé tó àǹfààní ń bẹ́ẹ̀ o àìmọye ẹni tó kọ́ ẹni tí ń ta tẹ́tẹ́ tó kọ́lé hmm? kódà lágbájá ń gbà tí tẹ́tẹ́ lọ́ta tó fi ra mọ́tò lágbájá tẹ́tẹ́ lọ́ta ẹ̀wò lè pẹ̀tẹ́ sì ti ń kọ́ sáǹfààní náà because nílé ọtí náà ní ó ti máa sọ pé kìíní àìmọ̀yà tó pé ó ti gba contract ńláńlá látara àwọn tí wọ́n jọ mú tí dandan wọ́n dẹ̀ mọ́ ríṣẹ́ gbà dáadáa so àǹfààní náà nù náà so if i listen then ọtí náà ní èyàn bá ní rònú àbí èyàn bá fẹ́ máa ronú púpọ̀ tó bá ti mú tí ẹ̀yẹn tàbá ti ń sọ aburú ọtí fáwọn èèyàn a máa sọ dáadáa rẹ̀ náà tó rẹ̀yìn náà lẹ mú wá ní ìsìnlẹ̀ fi ṣẹ̀rí ìsìn pọ́nà ọba àlékẹ́lá gan ó fi mọ̀wázánà ó fi bá ọtí lò pọ́nà ọba àlékẹ́lá sọ dáadáa rẹ̀ sí nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn sí nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn ni eléyìí náà ń pè ní almaslahatul wahmiya àǹfààní tí àwọn èèyàn rò pé àwọn rí ń bẹ̀ kò ń ṣe pá àǹfààní kan bẹ láàrọ̀ tí ṣùgbọ́n wọn tí mú rò páwọn sáǹfààní bẹ̀ ṣàgbẹ́n tí bá sí rò pé òun sáǹfààní di nǹkan so kò sí kẹtẹ́ ẹnìmọ̀ sọ fún wọn pé ah, à ẹ̀kọ́dà ń ṣe mílíọ̀nù àǹfààní báyìí ń ṣe mílíọ̀nù àǹfààní báyìí so ilé ọlọ́run bá àlékè láti bá ọ̀rọ̀ yẹn lò pé wà máa náà fi ọ̀lẹ̀ nọ́ọ̀sì lójú àwọn èèyàn wọ́n rò pé ń sáǹfààní fún wọn ẹni tí ń ta tẹ́tẹ́ nìsìn million ṣe mọ̀ pé lọ́dọ̀ tí ẹ̀ ó òun náà rò máa rò pàǹfààní ni so eléyìí almanafi alwahmiya ni almaslahatu alwahmiya ni àǹfààní tí wọ́n kàn rò pàǹfààní ni wallahi kò sáǹfààní kankan bẹ̀ kò sí maslaha hakikiya ń bẹ̀ kò sí manfa'a hakikiya almanfa'atu alhakikiya kò sí láàrọ̀ tí àti àti khamr àti ọtí ọtí àti tẹ́tẹ́ so kò sí lára méjèèjì so ṣùgbọ́n nítorí wípé lójú tí wọn àwọn rò pàǹfààní ń lọ́rọ̀ bà nígbà fi sọrún nǹkan tó sọ yẹn awwala nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní pé tó ní láti mọ̀ lórí àyà tí wọ́n fi ṣẹ̀rí yìí tí wọ́n fi ń ṣẹ̀rí lórí ìrújú yìí ó ní wípé àyà yìí òun náà ni àyà alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ sọ̀kalẹ̀ nípa ni àyà nípa ọtí so lẹ́yìn àyà yìí òun ni áyà tó wà nínú sọ́rọ̀tù nìsá ló padà wá sọ̀kalẹ̀ eh áyà tó wà nínú sọ́rọ̀tù nìsá ó padà sọ̀kalẹ̀ lẹ́yìn áyà ìkíláyà náà ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu la taqrabu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun eléyìí wà nínú sọ́rọ̀tù an-nisa áàrí nínú sọ́rọ̀tù nìsá verse 43 nínú sọ́rọ̀tù nìsá ọlọ́ni yá ayyuhal ladhina amanu la taqrabu wa antum sukara hatta ta'lamu ma ọlọ́ọ̀bá ní mo pé ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo ẹ̀yin tí arkanul ìmáni yìí arkanul ìmáni yìí tó pé gbogbo arkanul ìmáni mẹ́fẹ́fà tó pé sí rárá ẹ́ ọlọ́ni mo pè yín la taqrabu salata wa hatta ta'lamu ma taqulun ọlọ́ni títí tẹ́ fi tẹ́ ń sọ lẹ́nu títí tó tí yóò fi dá lójú yín tí láàká yíyan padà wálé tara yíyan balẹ̀ tẹ́mọ̀ tẹ́ so ayẹ ẹlẹ́ẹ̀kejì tó sọ kalẹ̀ nípa ọtí lélẹ̀ níbi ayà yìí náà ọlọ́run bá àdékẹ́lá ò tí sọ tí lé wọ̀ bákan náà ọlọ́run bá àdékẹ́lá kan sọ fún wọn wípé tẹ́ bá ti fẹ́ kírun ẹ̀mọ́ mutí ó túmọ̀ sí pé tàn bá kírun wọ́n lè mutí ńgbà yẹn ẹ̀ tàn bá kírun wọ́n lè mutí eléyìí ọlọ́run bá lè kílá ṣe kí ní ilé ìwọ̀ fún wa ní kí láǹfààní tó kí la mẹ́rin bẹ̀rẹ̀ ọlọ́run ní tàbá fẹ́ mú tí tàbá tí ọba fẹ́ tí ọ̀run ká mọ́ mú tí tí wó fi pé ẹ́ so gbogbo tí ọba máa dín lọ́wọ́ rántí ọlọ́run pé gini so àwọn kan tí mẹ́rin wọn ga ti gbọ́ yé dáadáa àwọn kan wò pé àà ọlọ́run tí ní a máa mú o nǹkan tó lọ́run sọ ni pé ká má débi ẹran nígbà tí àbá mú tí lọ́wọ́ tí rí wọ̀ bá ti pè títí gbà tí wọ́n bá ti wálẹ̀ kàlọ̀kẹ́rùn-ún hmm? ayẹ̀lẹ́ kejì ni nínú ah, sọ́rọ̀ tó àyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì tó sọ̀kalẹ̀ nípa ọtí nìyẹn yíwá nínú sọ́rọ̀tù nìsà so lẹ́yìn náà ni àyà ọtí àti tẹ́tẹ́ padà tún wá sọ̀kalẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kẹta ẹ́ so nínú sọ́rọ̀tù Maida àti àwọn ìdájọ́ nǹkan mìíràn tí yàtọ̀ fọ́tí àti tẹ́tẹ́ kí lọ́lọ́wọ́ bá ní kí lọ́sọ nínú sọ́rọ̀tù Maida tó jẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹta tó padà wá sí ọtí àti tẹ́tẹ́ ní ìwọ̀ pátápátá kí láyà náà ọlọ́ni يا ايها الذين امنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فانت فهل أنتم منتهون آية إلي تقرأ سوكالي تفسيلي وقتابتاري ọlọ́run bá ní yá ayọ́ lẹ́dínà àmànà ọlọ́run ni mo pè yín tí arkanul imani yín arkanul imani yín tó pé pérépéré innamal khamru wal maisir ọlọ́run ní ṣe rí ọtí mímu àti tẹ́tẹ́ títa wal ansabi àti kí a máa bọ òsà wọ́n máa ń pa nǹkan fún tí wọ́n dẹ̀ tí wọ́n máa ń gbé tóbi tánlọ́mọ́ká máa ń bọ àti gbogbo nǹkan míì náà táà bá ti ń bọ lẹ́yìn ọlọ́ọ̀bà àwọn ilé ìbáyìí ni wọ́n ń pè ní al-ansab kò yé gbogbo àwọn bí irin náà ní o gbogbo àwọn nǹkan báyìí ní o so ìbáyìí ní sí al-ansab ni ọlọ́ni wal ansab ọlọ́wọ́ bá ní ìmá bọ̀rìsà ẹgẹ́ bí àwọn tí wọ́n ń bọ òkúta tí a ń sọ yìí wọ́n kí wọ́n lọ máa pa ẹran fún òkúta yìí wal azlam àti mímọ̀ fi ọfà pín nǹkan al-azlam kí ni agbàlérò pẹ̀lú fífò àpín nǹkan yẹn ilé báyìí nínú sí sí àwọn lárúbáwà ni wọ́n mú àwọn ọfà tí ò sí ríṣ tí ò sí yẹ lára ọfà yẹn àwọn ọrún ọfà ọrún rẹ̀ wọ́n wá kọ ifa'al la tafa'al wọ́n kọ sí so ifa'al la tafa'al ṣe mẹ́ṣe wọ́n kọ sára àwọn ọfà yìí tọ́pọ̀ àwọn ọfà tọ́pọ̀ wọ́n kọ sí lára bẹ́ẹ̀ wọ́n wá kó ìdásínú gbákan so tẹ́lẹ̀ kan bá ti wá fẹ́ ṣe nǹkan tó bá ti fẹ́ lọ tó bá ti fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ dáwọ́lé nǹkan yóò wá lọ mú kan nú àwọn fàáyì tó bá jẹ́ pé ifa'il ló mú jáde nínú àwọn fàáyì ìtumọ̀ ẹni pé tó fẹ́ ṣe nǹkan máa ṣe lọ tó bá jẹ́ pé la taf'al lọ́lọ́ mú ọfà takọ la taf'al sí lára lọ́lọ́ mú àwọn fàáyì kò gbọ́dọ̀ ṣe nǹkan yẹn nìyẹn nínú iṣẹ́ ṣètọ́n lọ́wà kí ni nǹkan náà ọtí tẹ́tẹ́ al'ansọ́b al'azlam wal'azlam al'ansọ́bù wal'azlam òṣà ṣíṣe òṣà bíbọ ẹ́ so nǹkan bọ́rọ̀ gidi bíbọ àti ìfọfàpín nǹkan ẹgbẹ́ bá ti sàlàyé sáájú ni so ọlọ́run bá ní minamel ọlọ́ni riggs ọlọ́ni ẹgbẹ́ ni minamel ṣẹ̀tọ́n nínú sẹ́ kẹ́lẹ̀ bá jẹ́ni tí yóò lákúnú ya ọlọ́run bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ni innama yuridu ash-shaytanu an yuqi'a baynakum al-'adawata wal-baghdha'a fi al-khamri wal-maysir ọlọ́run bá ní ṣẹ̀tọ́nù ní òrùngbà kankan tó ti torí ẹ̀ gbé àwọn nǹkan yìí kalẹ̀ àbí tó ti torí ẹ̀ ń kò sí òrùngbà kankan tí ṣẹ̀tọ́nù fẹ́ tó ní lórí bí ṣe ń pè yín sí nǹkan yìí ju pé ó fẹ́ dá ọ̀tá àti kórìíra rẹ ni ó fẹ́ dá kalẹ̀ sí láàrin níbi ọtí mímu àti tẹ́tẹ́tà ni yasuddukum an dhikrillah ó dẹ̀ fẹ́ máa fi kọ́ dín yín kún bí ìrántí ọlọ́run bá ní ẹ̀ ní máa rántí ọlọ́run bá mọ́ wa anis salah bákan náà ó fẹ́ fi kọ́ dín yín kún bí ìrun kíkí tó jẹ́ pé ìrun kíkí náà ló zikiru lẹ́yìn aam lẹ́yìn ìgbogbogbò ìrántí ọlọ́run bá ọlọ́run tó wá sí àdáyẹrí ìrun ó túmọ̀ sí pé ìrun kíkí tóbi nítorí tààzímù ni ìrun kíkí tóbi nínú àwọn ìrántí ọlọ́run bá ọlọ́run wà ní sọ́lá ọlọ́run ni ó fẹ́ fi kọ́ dí yín fún bíkẹ́ máa kírun ni fahal antum muntahun fahal antum muntahun ọlọ́run bá ní ìjẹ́wà ah, jáwọ́ báyìí bí ṣe jáwọ́ báyìí bí so ẹ wo nínú àyà yìí ọlọ́run bá àlékẹ́ ọlá ó pe ọtí ọlọ́run bá lékẹ́lá dẹ̀ tó nǹkan méjèèjì papọ̀ pẹ̀lú al'ansabu wal azlam ọlọ́run bá lékẹ́lá tó wọ́n papọ̀ pẹ̀lú ìmọ̀ bọ̀rìṣà àti ìmọ̀ fi ọfà pín nǹkan so bàtọ́lọ́run bá lékẹ́lá tí ó tún wá tí ó tún wá tí ó tún wá gbé ọlọ́run bá lékẹ́lá tó wá jí pé wáyé pé nínú amalu shaitan ló tún wà nínú iṣẹ́ shaitan òun náà ní kíní wà ẹ wo oríṣiríṣi àwọn seyyiat àwọn selbiyat àwọn aburu tọ́lọ̀mà lè kẹ́rà kà fún tọ́ka sára ọtí àti tẹ́tẹ́ títa àti gbogbo àwọn nǹkan burúkú yìí ẹ wo bí tọ́lọ̀mà lè kẹ́rà bí tó tó sí ẹ wo bó ṣe lágbára tó so ẹ wá wo nínú àyà yìí kí ló dé tọ́lọ̀mà lè kẹ́rà tó fi dúó tó fi dá ma tó fi dúó ma lórí ìròyìn àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn ìròyìn tí ó da the akhobati sifat pẹ̀lú àwọn òròyìn tó burú àwọn òròyìn tí ò da àwọn òròyìn tó ugly àwọn òròyìn burúkú tọ́nà bá lè tó fi òròyìn àwọn nǹkan wọ̀nyí tí ọ̀nà bá lè pẹ̀lú ọ̀dẹ̀ sọ àǹfààní kàkà tí ń bẹ lára wọn sọ́nà ọba àríkẹlá nínú ayẹ eléyìí tọ́nà ọba àríkẹlá padà wá sọ̀kalẹ̀ gbẹ̀yìn yìí sọ́nà ọba tí wọ́n ń zọ̀ lámọ̀ ọtí nìyẹn sọ́nà ọba àríkẹlá tí ń fọ ibi tí ọ̀rọ̀ yìí lọ nìyẹn kò yí báyìí sí ṣùgbọ́n àmọ́ wípé lazimul qawl ẹ́ laysa qawlan ká sọ pé in tó ọ̀rọ̀ yìí túmọ̀ sí ni àbí in tí ọ̀rọ̀ yìí gbé dání ni kò túmọ̀ sí pé in tí ọ̀rọ̀ yẹn sọ gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn ibi tó ń lọ nìyẹn tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn yìí kò yé báyìí nísìnyí so gbogbo àwọn àyà alákọ̀ọ́kọ́ tẹ́yìn wí yẹn àyà ilé ti padà parẹ́ àyà ilé báyìí ó ti padà parẹ́ so gbogbo àwọn àyà alákọ̀ọ́kọ́ tẹ́yìn wí yẹn ẹwù alákọ̀ọ́kọ́ tẹ́yìn wí yẹn ẹwù nǹkan tọ́lọ̀ bá lékẹ́lá padà sọ nípa kò yé báyìí nísìnyí so ọlọ́run bá lékẹ́lá sọ ẹyọ kan nínú àǹfààní tí mẹ́ nínú ọtí àtọ̀tí àti tẹ́tẹ́ títa àti òrìṣà bíbọ àti gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run bá lè kẹlẹ́ òfìkẹ́ ni kò ló nǹkan tẹ́ ń sọ yẹn so sáwà sọ pé bí báyìí náà nǹkan o sọ́nà bá lè kẹlẹ́ òfin mọ̀ wázánà bá ọtí lò ní hmm? so nam eléyìí báyìí ó jẹ́ èsì fún àyà tí wọ́n ń lò nílòkulò lórí mọ̀ wázánà pé kódà hátà ọtí gan bó ṣe burú tó gan tẹ̀lébà ibi tọ́nà ọba àríkẹ́lá ní àdìlú àti ìsọ́fù dé ibi tọ́nà ọba àríkẹ́lá ní dédé àti dọ́gbàndọ́gbà dé kódà ọba àríkẹ́lá fẹ́ sọ̀rọ̀ tí gan ọlọ́wọ́ bọ̀ kàsá burú tí ń bẹ̀rẹ̀ rẹ̀ lásán ọlọ́run bá àdíkẹ́ látún sọ dáadáa tí ń bẹ lára rẹ̀ so yìí ní túmọ̀ sí wípé a jẹ́ pé àwa náà tàbá ti ń sọ aburú nǹkan tàbá ti ń sọ aburú àwọn èèyàn ká máa sọ dáadáa wọn náà so nǹkan tó ń sọ fún wa nísìn ni pé táwa náà bá ti fẹ́ sọ̀rọ̀ tí báyìí nísìn yìí ká máa sọ dáadáa tí ń bẹ lára tí fáwọn èèyàn tàbá ti ń so sáwa ń pèpè sí di ọtí nu àbáṣekìnì àbá ń pa àwọn èèyàn kú ń bẹ̀ kò yí báyìí nísìn gbogbo wa náà a ti gbàgbọ́ yìí nǹkan tí nǹkan yẹn tó ń túmọ̀ sí náà bákan náà ni pé Ànábì sallallahu alaihi

Ah, látọ̀dọ̀ inú ah, hadithu abu musa al-ash'ari nínú hadithu abi musa in hadithu abi musa al-ash'ari ona ni ati ri hadithu yi min hadithu abi musa al-ash'ari so anabi sallallahu alaihi wasallam sọ pé kullu muskirin haram anabi ni gbogbo in tí bá ti mú ta gẹ́gẹ́ gbogbo nǹkan tí bá ti mú ni ń anábì eh, sallallahu alaihi wasallam ní haramu ni gbogbo ọtí pátá haramu ni eh, ti bọ́ sínú túnmà hadithu yìí náà anábì sallallahu alaihi wasallam ló harama ọtí yìí ló dẹ̀ jẹ́ kó ráyí aburú ni anábì sallallahu alaihi wasallam ó sì kíni kò sọ dára kàkà sallallahu alaihi wasallam bákan náà ó máa ń kọ̀ fún wa nípa ọtí mímu ó máa ń kọ̀ fún àlùmọ̀ yìí ń bẹ níbi ọtí àti bí ọtí ṣe léwu tó bó ṣe lágbára tó nínú ìdájọ́ ẹ̀sìn nínú àwọn hadith tó pọ̀ gidi gan anábi sallallahu alaihi wasallam máa ṣàlàyé fún wa bẹ́ẹ̀ a máa ṣe ọtí léwọ̀ anábi sallallahu alaihi wasallam àdẹ̀má kọ̀ àdẹ̀má kìlọ̀ ashriba àwọn tíra àti àwọn ọ̀rọ̀ tí ó ń sọ nípa ashriba àwọn nǹkan tá lè mú àtàwọn nǹkan tá gbọ́dọ̀ mú nínú àwọn kutubu sunan tẹ́bàlá wọnú kútùbù sunan gbogbo àwọn tíra sunan nínú àwọn kútùbù ashiriba ń bẹ nínú àwọn bíjẹ́ tí ń sọ̀rọ̀ nípa nǹkan múmu nínú àwọn tíra sunan kò yí báyìí nísìn yìí so gẹ́gẹ́ bí sunanu abi dawud ni àbí sunanu tirmidhi ni àti sunanu nasa'i àti sunanu ibn majah ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a rí àwọn ahadith tọ́pọ̀ tánàbí sallallahu alaihi wasallam tó tún kọ̀ fún wa tó dẹ̀ ń kìlọ̀ fún wa nípa aburú àti ìjẹ́wọ̀ ọtí mọ́mọ́ ṣe rí gbogbo àwọn hadith yìí pátá bí ṣe pọ̀ tó yẹn anábi sallallahu alaihi wasallam sọ àǹfààní kan kò sọ nínú àwọn àǹfààní tí ń bẹ lára ọtí anábi kan sọ aburú ẹ̀ lásán ni anábi kan sọ aburú ọtí ni anábi sọ àǹfààní sọ́nàbí sallallahu alaihi wasallam fi muwazana kò fi bá ọtílò bẹ́ẹ̀ náà ni a àfáwà Usman Usman bin Affan radiyallahu anhu òun náà nínú tábàlówó hadith wa nínú sunan nasa'i hadith wa nínú sunan nasa'i a Usman bin Affan ẹnka tó pé a ọtí ni umul khaba'ith umul khaba'ith ìyá gbogbo ẹ̀ṣẹ̀ so o ní abdullahi ní Uthman bin Affan ló pe al-khamr eléyìí báyìí ló dẹ̀ gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ pátá wípé umul khaba'is o ní kíni o ń lọ tí bákẹ́nẹ̀ tí a bá lọ wo hadithu kan tí wọ́n gbà wá látọ̀dọ̀ abu al-Juwayriyah wo hadithu yẹn hadithu yìí a rí nínú Sahih Bukhari nínú kitabul ashriba nínú sahih bukhari ari hadithu yìí bẹ̀ ó ní qal abul juweriya sọ pé sa'altu ibn abbas anil bazaqu olóhun bí ibn abbas lérè nípa albazaq yẹni pé ọtí tí wọ́n ṣe látara inabu so inabu tí wọ́n gbé kaná fẹ́rẹ́fẹ́ tó wá di ọtí wọ́n ń pè ní so olóhun bí lérè nípa irú ọtí so uh, so nǹkan tí abdullahi bin abbas sọ nípa rẹ̀ náà ni pé nǹkan yìí kọ́ o anábi sallallahu alaihi wasallam ti sáájú sọ yí pé ma askarọ̀ gbogbo tó bá ti lè mú ní oríra fọwọ́ haram so a wé haram ní nǹkan náà so nǹkan yìí haram ni naam so nǹkan yìí nǹkan tí ó dáa ni so a rí pé bí náà abdullahi bin abbas látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam so ẹ̀rí pé eléyìí náà wọ́n sọ nípa aburú tí ń bẹ fún ọtí ni so wọ́n ṣàlàyé àdáadáa kankan tí ń bẹ lára rẹ̀ so eléyìí báyìí ló fi jẹ́ sí wípé gbogbo al'umma pátá ni wọ́n fẹnu kò lórí pé ọtí táà bá ti ń sọ̀rọ̀ rẹ̀ àní máa sọ dáadáa kankan tí ń bẹ lára ọtí a fẹ́ nípa aburú ọtí afẹ́ sàlùmà lára nípa aburú ọtí ni dáadáa wo ní ń bẹ lára ọtí tàfẹ́ sàlàyé fàlùmà kò yí bá ní sí so ẹgẹ́ bá fi ń sọ nígẹ́ bí ayé alákọ̀ọ́kọ́ tán wá dáadáa wo ni Yahudi ni ni Yahudi ni dáadáa tó yẹ imani lára wọn dáadáa wo ni ń bẹ lára wọn kò yí bá ní sí gbogbo eléyìí báyìí ló ti bàjẹ́ ní tó bá dẹ̀ ti bàjẹ́ àkí ń gbé sínú sẹ́yàn ìrẹ́ nísìnyí so ìgbà tó bá tó di mùmìnì ní nǹkan yóò tó máa ṣe wọ́n láǹfààní ìrẹ́ nísìnyí tó bá di mùmìnì so ìyẹn jẹ́ Yahudi ẹ̀ fi dáadáa rìn lẹ̀ fún so náà lọ tí dáadáa olówà lára ọtí so sí nǹkan tá fẹ́ wá sọ nísìn ni pé àlùmọ̀ yìí panupọ̀ àlùmọ̀ yìí wọ́n panupọ̀ lórí ìsàbòsí fọ́tí àti ìmọ̀ bo dáadáa ọtí mọ́lẹ̀ nígbà tán mọ̀ pé dáadáa ń bẹ lára rẹ̀ tán ń sọ̀rọ̀ sí gbogbo ẹ̀lú ma wá ń sọ̀rọ̀ tí ẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tẹ́nìkan wà sọ dáadáa rẹ̀ láyé ànábì ọ̀sọ́ àwọn sọ̀hábọ̀ sọ dáadáa rẹ̀ tí wọ́n fi mọ̀ yàtí torí ẹ̀mí ò níláfà súnnà kan tí ó wà bẹ̀rẹ̀ tí ó tí ó wà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí tí ó wà nítò manhajù tá lò ní pé mò wá zánà ní òtò pọ́lọ́gbà lè kẹ́rẹ́ fẹ́ o á tún sọ dáadáa rẹ̀ pé ah, ọtí eh, ọrọ̀ ajé ó sẹ́mọ̀ tí wà mọ̀ lè ṣe pẹ̀lú àwọn Amẹ́ríkà tí wọ́n mọ̀ kọ́ ti wọlé àwọn náà mọ̀ kọ́ ti jáde rájọ <laughs> so rí iná àwọn àǹfààní ọtí òun náà ni pé bẹ́yàn bá fẹ́ yàn bá jẹ́ni tí ó ronú bóyá ó jẹ gbèsè kan nísìnyí àbí kìíní kan ló ṣe ló ṣẹlẹ̀ sí ni tó bá ti lọ mu tí so ìrònú yóò kù lára rẹ̀ lásìkò yẹn so àwọn yìí náà àǹfààní náà ni so ìbá ìsirú tẹ́tẹ́ náà nísìnyí náà àmà o lè lọ ní lọ́kì torí pé tó bá jẹ́ di 5 million sí àbọ̀jẹ́ 10 million so wọ́n náà kàmà fi ṣe dáwà ní àbọ̀kàmà fi ṣe business so ẹni pé kò sẹ́ni àfá kan tó gbọ́ sí yìí <laughs> àbí àfá níbi ọmọ jàbàtà kan tó jí owó kó lẹ́kọ̀ọ́ ó jí owó àjọ ó sì lọ fi kọ́ mọ́sálásí ó lọ fi kọ́ mọ́sálásí inna lillahi wa inna ilayhi raji'un àbá tó tó wá lówó ayọ́ fọlọ́pàá mú wọ́n fẹ́ fọlọ́pàá mú ọba tó ní òlé fọlọ́pàá mú àbátọ̀ ń bá ń dákú àbátọ̀ ń dákú ọlọ́run bó sànà wà àwọn burú nìyẹn àwọn burú nìyẹn so ibà ní sí so bí kẹ kó wà jọ sí wọn lọ́wọ́ kan láà kẹ kó wà jọ sí wọn lọ́wọ́ inna lillahi wa inna ilayhi raji'un kìí ṣe ẹnọ́ka kìí ṣe méjì kìí ṣe mẹ́ta tẹ́lẹ̀ tá a mà kìí bá ní sí yìí so tọ́mẹ́ jẹun ló ọlọ́fowó kọ́ mọ́sálásí sẹ́dẹ̀ ó fowó kọ́lé ó fowó ralé ó fowó ra mọ́tò owó olówó owó àjọ pẹ̀lú bá nìsìn so gbogbo àwọn nǹkan báyìí ẹ̀ ní ráwọn àfá súnnà kama wá sọ irú àwọn sọkúsọ báyìí pẹ̀lú bá nìsìn so sáwà sọ wípé ìgbà tí wọ́n ti dákọ dáadáa kankan fún ọtí so tó yẹ sí pé aljanibu salbi aljanibu salbi abala tí ọ̀dá lára ọtí nìkan so tó wọ́n dẹ̀ sọ dáadáa rẹ̀ yẹn sí wọ́n sàbò sí fún náà ni so àti pé tábá ti wá rí báyẹn ajẹ́pẹ́ bú ni mọ̀wázánà wá wà ń báyẹn tẹ́ ń fi léyìí sẹ́rí lórí mọ̀wázánà kò yé báyìí sí so ẹ̀rí pé kò sí mọ̀wázánà kankan nínú ilé báyìí so bẹ́ẹ̀ náà láti wá bá oníbídà lò bá ṣe bá oníbídà akhtar min al wa ashad òun tó burú jọ tí lọ ó dẹ̀ tún ní agbára jọ tí lọ ẹ̀sìn ló máa ń gbé wọ̀ aṣọ ẹ̀sìn lòun mọ́ ń gbíwọ̀ ẹ́ yóò àpíà sáwọn ẹ̀rẹ́ di pẹ́sìn ní tọ́nà ọba ìjẹ́lá fẹ́ ni so ló fi jẹ́ sí pé anábì sallallahu alaihi wasallam ó ṣàzárọ̀ al'umma yìí nípa bídá so aṣadda tahdhir ní ìṣe tahdhir tó ní agbára gidi gan lànàbì sallallahu alaihi wasallam ìṣe ìkìlọ̀ fún tó ní agbára lànàbì aburú tiẹ̀ tó ní agbára débi wípé ọ̀nà tó gbà lágbára kò ní pé àwọn tí bá ń ṣe wọ́n rò pẹ́sìn ni àwọn tí bá ń ṣe aṣọ ẹ̀sìn ni ó gbéwọ̀ sí wọn ní tí wọ́n máa fi àpíà sí wọn ni pé ẹ̀sìn ni kò yí báyìí níṣe so ló fi jẹ́ sí pé èyàn ò kí ṣe kíni àkí ń fọwọ́ yẹpẹrẹ àkí fi ń múrù nǹkan báyìí torí pé àwọn èèyàn lè gbàtànjẹ pẹ̀lú ẹ̀ àwọn èèyàn lè gbàtànjẹ pẹ̀lú ẹ̀ so ló fi jẹ́ pé àfáwa Ibn Sirin àfáwa Sufyan Thawri wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní albida'atu ahabbu ila iblisa min al-ma'siyah ṣẹ́rí bídá tẹ́ ń wòyẹn èsù nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ li anna al-ma'siyata yutabu minha torí pé ẹ̀ṣẹ̀ tẹ́ ń wòyẹn o ìyá ma túbá kú ń bẹ̀ àwọn èèyàn sin sí náà màpá burú làwọn ṣe kò sẹ́ni tí mo tí ní ìsìnjọ́ màpá burú lòun ṣe kò sẹ́ni tí sin ìsìnjọ́ màpá ìdá lòun ṣe wal bid'ah la yutabu minha ṣùgbọ́n bídá wọn èyí túbá kú ń bẹ̀ torí pé yọmọ sọ fún pẹ́sìn ni yóò tún máa mọ́ra sí ni pé ah eléyìí ẹ̀sìn tó mọ̀ dáa lélẹ́yìí o so wọ́n ní rí sí ìranù wọ́n ní rí sí ìrégbè wọ́n ló fi jẹ́ pé ó burú gidi gan torí pé ṣètọ́nà máa ríyàn mú dọjọ́ alẹ́ ń bẹ̀ kódà kìí ṣe lọ́jọ́ alẹ́ gan ṣètọ́nà máa mú ríyàn mú dídójú kú lórí ọ̀rọ̀ bídà ni kódà àwọn tí ṣe bídà ọmọ gbàdúrà pé tó ọlọ́run wọ́n ṣàjá kú lórí dáwà yìí torí pé ìgbìyànjú náà pàwọn ń ṣe sójú ọ̀nà ọlọ́run bá so ló fi jẹ́ pé ọ̀rọ̀ nípa bídà àtàwọn tó ń ṣe bídà yìí bí wọ́n ṣe ń kó tàjẹ́ báwọn èèyàn so a gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ a máa ṣe kí ni a máa al'umma nípa aburú nǹkan yẹn ni kò yí báyìí nìsìn náà lẹ́yìn ilé ìbáyìí ẹ jẹ́ ká tó fún wa ní àwọn ẹ̀rí díẹ̀ tí ó tó fún wa láwọn nǹkan kan nínú àwọn ìkàtọ́ yẹ́ pé haramu náà ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọtí tí a ń bá lọ náà naam tó nípa nabi sallallahu alaihi wasallam òun náà ni hadithu tí alimamud bukhari àti muslim tàbí hadithu tí ó wà nínú sunanu abi dawud jàre hadithu tó wà nínú sunanu abi dawud àti anabi sallallahu alaihi wasallam tí ó kọ̀ fún wa wani náà rasulullahi sallallahu alaihi wasallam ani dawa'il khabith anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa oògùn tí rahimahullahu ta'ala ìgbà tó wá ń túmọ̀ ad-dawa'ul khabisi wọ́n ní túmọ̀ rẹ̀ wọ́n ní al-khamru wa luhumul hayawan wọ́n ní wọ́n náà ni ọtí àti àti ẹran ẹran àwọn ẹranko wa luhumul hayawani ghayri ma'kulati al-lahm àwọn ẹranko táà jẹran wọn bí ẹran ajá bí ẹran ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bí ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni nam kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ náà àwọn tó pé àkí ń jẹ ẹran wọn bí ẹran ejò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ pé àwọn eléyìí ni anabi sallallahu alaihi wasallam gbà lérò pẹ̀lú ad-dawa'ul khabith so nínú hadithu yìí a rí gbogbo àwọn nǹkan wọ̀nyí anabi fi aburú anabi fi ròyìn rẹ̀ so anábi pè ní àdáwáwòl khabith so tánàbí ṣe pè ní àdáwáwòl khabith yìí àìdá rẹ̀ aburú rẹ̀ anábi sọ yìí sánàbí wá sọ dáadáa rẹ̀ kankan anábi ò sọ dáadáa kankan tó túmọ̀ sí pé a eré báyìí náà kọ́ ó tún jẹ́ dalil lórí pé nǹkan tẹ́ ń sọ ẹ̀ kò wọlé rárá naam bákan náà nínú mi náà eléyìí tí Bukhari àti Muslim gbà wá látọ̀dọ̀ Abu Mas'ud al-Ansari náà rasulullahi sallallahu alaihi wasallam hadithu ya nabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa eh so an thamani al-kalb anabi kọ̀ fún wa nípa owó ajá pé owó ajá ẹni tó bá ta ajá owó ẹ̀ haramu ni a kì ń ta a kì ń ta nínú islam so téèyàn bá ní bùkátà sí ajá a máa ń bóun yà ni a bùn ní ajá tó yí tó bá fẹ́ inú àwọn ajá tí ṣẹ̀ríà ní àwọn ọ̀nà ṣẹ̀ríà gbà wá láyé láti fi lo ajá kò yí báyìí nísìnyí ṣùgbọ́n àrùn láti mọ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní tí ṣẹ̀rí àfihàn kalẹ̀ fún wa láti lo ajá náà a ní wulẹ̀ lọ síbẹ̀ yẹn torí àsìkò so uh, so anabi sallallahu alaihi wasallam ó ní owó ajá tí wọ́n bá tà so anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa owó bẹ́ẹ̀ bákan náà wà maharil baghi owó tí aṣẹ́wó bá gbà lọ́wọ́ ẹni tí ó bá bá sọ haram lówó náà òye báyìí nísìnyí owó táṣẹ́wó bá gbà àwọn aṣẹ́wó tí wọ́n gbowó lọ́wọ́ ẹni tó bá fẹ́ bá wọn ní balòpọ̀ ẹ́ so owó yìí náà pè ní mahrul baghi so Ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa nípa rẹ̀ bákan náà wa hulwanil wa hulwanil kahin Ànábì sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa nípa owó alágbègbà tó bá gbà níbi ibiṣẹ́ agbègbà rẹ̀ ẹni pé ẹni tí ń wuṣẹ́ fáwọn èèyàn nísìnyí ẹni tí ń ṣiṣẹ́ yẹ̀mí wò owó tó bá gbà lọ́wọ́ àwọn tó yí tó wúṣẹ́ fún so anẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa pé owó so ẹwọ́ àwọn nǹkan so anẹ́bí sallallahu alaihi wasallam ń pè ní sharul kasb anẹ́bí pè ní iṣẹ́ bú ni ọ̀nà bú tí a so mahrul baghi samanul kalb so àìlè ìbáyìí náà nǹkan tí so ẹ́rì pé ń bí iná anẹ́bí sallallahu alaihi wasallam kan sọ aburú tí ń bẹ lára ànábì sọ dáadáa rẹ̀ pẹ̀lú gọ́nà ma padà mara yí kékeré kan wá lórí hadith yìí ṣùgbọ́n nínú ẹ̀ náà a tó rí tánàbí sallallahu alaihi wasallam nígbà tánàbí tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó já burú fún wa so ànábì sallallahu alaihi wasallam nínú hadith mi ànábì tó sọ̀rọ̀ nípa mahrul baghi samanul kalb àti kasbul hajjam kasbul hajjam òun náà ni owó tí alhajjam tó bá gbà lọ́wọ́ ẹni tó ṣe hijama fún yẹni pé ẹni tó bá báyàn sí hijama tó fa ẹ̀jẹ̀ jáde lára àyàn tá ń pè ní Yorùbá ń pè ní dídégò ẹ́ ó ti ní àbọ́ṣe máa ń ṣe so àtún fẹ̀jẹ̀ jáde lára àyàn so tá ń pè ní hijama ó gbajúmọ̀ dáadáa nam copen so a sallallahu alaihi wasallam ní owó rẹ̀ owó tí kò dáa ni nam ṣe nínú àwọn nǹkan tí ó tún lágbára náà ni ṣùgbọ́n ọ̀rọ̀ nípa owó tí alhajjamu bá gbà ẹni tó sì hijama tó gbà lọ́wọ́ yàn so ọ̀rọ̀ kan tó yẹ sí pé àwọn àfà wọ́n yapa lórí ẹ̀ kò yí bá ní sí ọ̀rọ̀ kan tó yẹ pé ìyapa ń bẹ lórí irú owó yẹn ni so lọ́nà mẹ́ta làwọn àfà yapa sí àrínú àwọn olùmọ̀tán sọ wípé owó yìí kọ́ halalu ni owó tó tọ́ ni èèyàn lè ẹni tí wọ́n bá ń ṣiṣẹ́ ilé gba owó lórí rẹ̀ so wọ́n ní dẹ̀lú ìtọ́gbára lé òun náà ni hadithu tí anábi sallallahu alaihi wasallam tó fún Abu Tayyiba tó fún lówó lórí hijama tí ó ṣe fún anábi sallallahu alaihi wasallam wọ́n tó bá yẹ pé nǹkan yìí tó bá yẹ pé nǹkan tó jẹ́ haramu ni anábi ò ní fún lówó lórí iṣẹ́ yìí òun náà wò sí anábi sallallahu alaihi wasallam ò ní fún ní owó lórí iṣẹ́ yẹn jàre tó bá yẹ pé nǹkan tó jẹ́ haramu ni nǹkan táwọn gbá mú nìyẹn a sì nínú àwọn olùmọ̀ tó sọ pé kò yí bá ní sin yìí pẹ̀lú hadithu fi àkàyí kò yí bá ní sin pé hadithu wà ní sahih muslim kò yí bá ní sin anábi sallallahu alaihi wasallam ànábì kọ̀ fún wa nípa irú owó yìí wọ́n ní torí ẹni dẹ̀lílù pékin tí ò fi dá a sì nínú àwọn olùmọ̀kánníà ah, tàbẹ̀rí bá ṣe wó yìí o ẹ̀rí kan ní ó dá ẹ̀rí ni ó jẹ́ ẹni pé ẹ̀rí eléyìí báyìí ó sọ ẹ̀rí Abu Tayyiba tó fún lówó hijama tó ṣe fún yìí òun lọ sọ hadithu eléyìí kalẹ̀ kú nípò ìjẹ́ haramu ẹ̀ lọ sípò ìjẹ́ makaruhu so báwọn ṣe ṣe jábẹ́rù nìyẹn pé ta bá wò ẹ̀rí méjèèjì ta wò síra wọn a rí pé ànábì sallallahu hijama ní ọ̀dọ̀ ẹnìkan ó dẹ̀ hijama tó ṣe fún kódà owó tó pọ̀ ní ànábì so a sì rí hadith mi tánàbí ní owó yìí nǹkan owó tí ò so owó tí ò dáa kéèyàn so wọ́n ní tá bá jẹ méjì papọ̀ wá jẹ́ pàṣọ fún wa yí pé hadith tó lánàbí fún haram bọ́ sípò makruh kò yẹ bá ní sìn so bó ti ẹ̀jẹ́ sí pé àwọn tán ní haramu ni àwọn náà tún bá láyé wá pé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹni yẹn ló ṣe májẹ̀mú pé iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ yìí hijama tí mo fẹ́ ṣe fún ọ ìdégò tí mo fẹ́ ṣe fún ọ yìí máa gbowó lórí ẹ̀rù lórí tó lè fi sínú májẹ̀mú bá wọn ni owó yẹn haramu ni ṣùgbọ́n tó bá yẹ pé kò bá ṣe májẹ̀mú bẹ́ẹ̀ kò lóhun gbowó ọ wá parí iṣẹ́ tán lẹ́yìn wá fún ní tó wù yẹn fún lówó wọ́n ní ìyẹn ṣe haram wọ́n ní yẹn lànà ṣe pé Abu Tayyiba kò chájì ànábì lórí iṣẹ́ yẹn gbàtọ́ parí tán ànábì fún ní ìntánẹ̀tì fẹ́ fún so pé tó bá yẹ pé kò sí mẹ́jẹ̀mú wípé òun gbowó lọ́wọ́ yẹn síwájú kó tó ṣe hijama fún yẹn ó kà parí tán lẹ́fun lówó wọ́n ní torí àwọn ní kìí ṣe haram ṣùgbọ́n tó wáyé pọ́ bá ti lè sọ kún gbówó oní hadithi ní dálàlé lórí ló ń dálàlé lórí pé haram ni ala kulli hal ilé tàà fẹ́ lò ń bẹ̀ so ní pé kódà àwọn olùmọ̀ tó sọ wípé halal ní kíyàn gba owó yẹn náà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn padà fara wọn wípé iṣẹ́ yìí kìí ṣiṣẹ́ tí yàn máa ṣe kìí ṣiṣẹ́ tá sọ pé kíyàn lọ kọ́kọ́ máa fi wúwú kọ́ máa lọ kíyàn máa lọ kọ́ṣẹ́ pé iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo lọ ń kọ́ ẹ̀rọ̀rẹ̀ ìmọ̀ ń kọ́ṣẹ́ hijama ni kí lọ́wọ́ fi máa halali gan lówó nǹkan bí yàn bá gbà gan wọ́n ní kọ̀tọ́ kíyàn máa fi iṣẹ́ yìí jẹun kò yé báyìí wọ́n máa ń sá fún ìjẹkújẹ kú níbi ìmọ̀gbà ìmọ̀jẹ̀rú wúbẹ̀ nítara látara hadith yìí so ala kulli hal kìí ṣe ibi báyìí ni a ti ṣe bastu ọ̀rọ̀ nípa rú nǹkan báyìí tó pé mas'alatun fikhiyatun ni mas'ala tó yẹ sí pé ọ̀rọ̀ nípa fiqh tí ìyapa ń bẹ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afáà ní táwọn afáà dẹ̀ sọ ọ̀rọ̀ manage òun ni pé wọn kàn fẹ́ fi ṣàlàyé ní dáńpẹ̀ ní alhajjam tó bá gbà so ibà ní so ẹ́rí pé mẹ́tẹ̀ẹ̀ta yìí anẹ́bí sallallahu alaihi wasallam ń pè ní sharrul kasb wọn náà ní kí ni mahrul baghi owó tásẹ́wó bá gbà níbi iṣẹ́ aṣẹ́wó rẹ̀ tí ń ṣe thamanul kalb owó tí a bá gbà níbi ajá tààtà ibà ní sin bákan náà kasbul hajjam so owó tí ẹni tí ó sì ṣe hijama tó bá gbà anẹ́bí ẹ̀rí pé anẹ́bí pé owó yìí ní owó tí ò da anẹ́bí sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa nǹkan yìí anabi sallallahu alaihi wasallam nínú riwaya mi gan anabi pè ní khabith anabi pè ní inti o da kò yí báyìí nísìnyí so ẹ̀rí pa anabi sallallahu alaihi wasallam fi muwazana bá àwọn owó ìlò kò yí báyìí nísìnyí so anabi sallallahu alaihi wasallam fi muwazana anabi ó sọ dáadáa sallallahu alaihi wasallam kan sọ àwọn aburú tí ń bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ sí wípé owó tí àwọn owó tà ń wí yìí àwọn owó tà àbí owó tí a gbà lórí ajá tààtà ni àbí owó tí ẹni tó hijama gbà ni owó yẹn ó lè jẹ́ asal ó lè jẹ́ sí pé asalu ni lórí ẹ̀ ni sẹ́rí pé gẹ́gẹ́ ni in dáa ni kò yí báyìí nísìnyí in dáa in mọ́ ni asalu kò yí báyìí kan nínú àwọn èso lọ́gbà àbí kó jẹ́ pé fíbọ̀ bóyá fíbọ̀ fàdákà lọ́gbà lórí road òun náà lọ́gbà gold náà lọ́gbà lórí nǹkan yìí so tó túmọ̀ sí pé nǹkan yìí ẹgbẹ́ àwọn nǹkan yìí àwọn nǹkan tàkàyà àwọn nǹkan tó mọ́ ni tó sì sàǹfààní ni ṣùgbọ́n látara ọ̀nà tí nǹkan yẹn gbà dọ́wọ́ yàn àtara ọ̀nà tí nǹkan yẹn gbà dọ́wọ́ yàn lọ́sàn di tí ọ̀dá kò yí báyìí nísìn ló fi jẹ́ pé ìgbà míì wọ́n lè fi ìdọ̀tí àbí àìdá àbábúrú ti sára nǹkan tó jẹ́ pé nǹkan yẹn gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni nǹkan haram ní nípìlẹ̀ kò yẹ báyìí nísìn àmọ́ torí ọ̀nà tó gbà dọ́wọ́ yàn kò yẹ báyìí nísìn tó dẹ̀ ní kíni tó dẹ̀ ní nǹkan aburú ni so níta mẹ́fà yọ́ bẹ̀ ni pé ẹ rí pé tẹ bá wo àwọn kíní yìí ó tó bá jẹ́ góòdù lọ́gbà góòdù ní àǹfààní lára bí ò láǹfààní lára kò yẹ báyìí nísìn bẹ̀tà anábì sallallahu alaihi wasallam sọ àwọn àǹfààní rẹ̀ anábì kan sọ nítọ́ jẹ́ aburú ń bẹ̀ nítorí ọ̀nà tó ṣe kíni tó anábì ò fi muwazana balu ìyẹn ni pé àwọn ìpìlẹ̀ ń tẹ́ni yẹn gbà gangan ní ìpìlẹ̀ gan owó tó gbà àdúgbò àwọn nǹkan tó gbà àwọn nǹkan tó sàǹfààní ni ibi tí mo lọ nìyẹn pé àwọn nǹkan ẹgẹgẹ tó ṣàǹfààní ní nípìnlẹ̀ ṣùgbọ́n náà tó gbà dọ́wọ́ rẹ̀ lànàbí sallallahu alaihi wasallam fi dhamma rẹ̀ lànàbí sallallahu alaihi wasallam fi bú nǹkan ló fi yẹyẹ rẹ̀ ló fi yẹpẹrẹ rẹ̀ pé nǹkan yìí èèwọ̀ ni so bighaddi nazar ní ẹn tó gbójú kúrò níbi àǹfààní tí ń bẹ lára nǹkan gẹ́gẹ́gẹ́ fúnra ara rẹ̀ àínú nǹkan yẹ gẹ́gẹ́ Ànábì so Ànábì kan sọ pé aburú ni gbogbo àwọn nǹkan yẹn so eléyìí báyìí ló túmọ̀ sí pé bí àwọn bánẹ́bí sallallahu alaihi wasallam bó ṣe máa ń lò pẹ̀lú àwọn nǹkan yìí nìyẹn kò yíba nísìn so bó ṣe máa ń lò nìyẹn bákan náà nítorí àsìkò wa Ànábì sallallahu alaihi wasallam nínú hadith mi náà tí ó wà nínú àlìbẹ̀rẹ̀ tí alimami Bukhari alimami Muslim tó gbé jáde nínú sahihu wọn so hadith yìí látọ̀rọ̀ Jabir bin Abdullah ló ṣe wá ó ní naha Rasulullahi sallallahu alaihi wasallam an akli al-basal wal quraf anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa nípa ká máa jẹ albọ́sà albasol anabi kọ̀ fún wa ká máa jẹ walkurof alkurof yẹn ẹlì ká bitakhifir rọ bitakhifir rọ pẹ̀lú pé rọ yẹn kẹsí ní fúfú yẹ ìgbà míì sì ní ẹlì ká bitashdidi rọ kẹ ní alkurof alkurof anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa èso méjèèjì yìí àlùbọ́sà mi wá láti máa sẹ́rí alkùrọ́ọ̀fì yẹn náà òun náà fara jẹ àlùbọ́sà èso kan ni tó jẹ́ sí pé òun náà máa ń rùn gidi gan ó fara jọ àlùbọ́sà kò yẹ báyìí nísìn anábì sallallahu alaihi wasallam kọ̀ fún akáma jẹ méjèèjì yẹn ó ní faghalabatna alhaja ó ní ìníbùkátà wa borí wa ìníbùkátà gbé wa débẹ̀ <clears throat> fa akalna minha àwa jẹ nínú àwọn èso tí anábì ní ká máa jẹ yìí anábì sallallahu alaihi wasallam sọ yìí pé faqala anábì sọ pé man akala min hadhihi shajarati muntina ẹni tó bá jẹ nínú àwọn èso tí ń rùn burúkú yìí ẹni tó bá jẹ nínú àwọn èso tí ń rùn burúkú yìí fala yaqrubanna masjidana arábìnrin kọ́ mọ́ sọ mọ́sálásí wa o bẹ́ẹ̀ bá ti lè jẹ́ ẹnìkan yọ ẹ gbọ́dọ̀ dé mọ́sálásí ẹ gbọ́dọ̀ súnmọ́ o fa innal malaikata tata'azza mimma yata'azza minhu al-ins torí pé àwọn màláìkà tẹ́ ń wù yẹn náà wọ́n a máa kó nira ìnira máa bá wọn látara tí bá ń kó nira báwọn èèyàn tí bá ń ní àwọn èèyàn lára máa ní àwọn náà lára kò ní báyìí nìsín so ẹ worú àwọn nǹkan yìí ẹ̀rí pé àlùbọ́sà sàǹfààní àbí ọ̀sàǹfààní gbogbo alamọ̀ pa àlùbọ́sà dáa kódà ọ dáa lára ẹ̀sẹ̀ ọ̀nà sáàmà ìhùn èso ẹlẹ́ẹ̀kejì náà èso tó sàǹfààní lòun náà so a máa nítorí wípé èso yìí wọ́n ní àwọn òórùn burúkú tó wá pé ó máa ń kó nira bá èèyàn anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé anábì ròyìn muntina àwọn èso olóòórùn kóòórùn àwọn èso burúkú tí ń tí ń rùn tí ọ̀dá anẹ́bí sallallahu alaihi wasallam ó sì wá sọ dáadáa tí ń bẹ lára wọn sánàbí wá sàbòsí fún àlùbọ́sà àti kòrọ́ọ̀fì ni kò yí bá ní sí asámàpá àwọn èso ìmẹ́yẹ̀yì náà sàǹfàní so yí bá ní sí àmọ́ ni anẹ́bí sọ àwọn èèyàn lára kó ń bí aburú tí ń bẹ lára wọn ni a nídi dáadáa wọn àkílá fẹ́ sí pẹ̀lú dáadáa wọn a kò yí báyìí nísìnyí so ibi tá ti ń sọ̀rọ̀ yẹn lára nípa nípa èèyàn nípa láti ń sọ̀rọ̀ yẹn lára nípa burú yẹn kan láti máa sọ dáadáa pé ah wàláhì gan wọ́n mọ kùránì ké gan kódà wọ́n máa ń kí tahajjud gan ah, ìbẹ̀rù Ọlọ́run máa ń bẹ lára wọn sọ mọ̀ pé kí ìròyìn gídá kùn fẹ́ káwọn yẹn dìmọ̀ nísìn sọ mọ̀ pé ìwọ náà ló ń da ẹ̀sìn rú mọ́ wọn lójú ó tún ti ń pèpè sọ́dọ̀ ẹni yẹn nìyẹn àwàláì ah, wọ́n kàmọ́ yìí bídíà ń bẹ lára wọn náà wọ́n máa ń ṣe bídíà náà ṣùgbọ́n àwàláì ah, ìpayọ̀ Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn gan bá rí duha wọn báyìí kódà kì í jáde tí tọ́ bá dẹ̀ kí ìdò hanyẹ báyìí wọ́n pẹ́ lórí ẹni ọfẹ́ ma kó wà láàbáwọn èèyàn nù ẹ́ ìwọ náà lọ ma lé ìwọ náà ló ń wò ìwọ náà ló ń wólé ìwọ náà lọ ma tọ́ bá wólé wò bọ́ ma lé ma ewu ni ká ma fẹ́ kó bálàbálà káyàwó èèyàn fẹ́ dára káyàwó èèyàn rú kò sínú sí àwọn sálà anábì sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí pánẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ hadhara al-umma yìí nítorí aburú tí ń bẹ lára rẹ̀ tá bá jẹ́ tá bá fi wá mọ́sálásí ànẹ́bí ọ̀sọ́kẹ́ ni kọ̀sọ́ dáadáa kankan tí ń bẹ lára rẹ̀ ànẹ́bí tó pè ní ash-shajaratul muntina èso tí ń rùn burúkú burúkú èso tí ń rùn bìnàkù èso tí ń rùn jákujáku ànẹ́bí níbẹ̀ bá jẹ́ ẹ̀gbọ́n dé mọ́sálásí wa kò ní báyìí nísìn ṣe ò sáǹfàní òsì ẹ̀rí wípé afáwọ̀ Umaru náà amirul mu'minin umar ibn khattab radiyallahu anhu nínú khutba tí ẹ̀nà tí ó gbajúmọ̀ yẹn so ìgbà tí umar ń bọ́rọ̀ bọ́ ó ní summa innakum ayyuhan nas ta'kuluna shajaratayn ó ní lẹ́yìn náà yí èèyàn ẹ máa ń jẹ èso gi méjì kan o ẹ máa ń jẹ èso gi méjì kan la arahuma illa khabithatayn èmi ò rí èso méjèèjì sí ju aburú lọ nǹkan tí ọ̀dá ni méjèèjì ẹ máa ń jẹ èso gi méjì kan o ah wallahi èmi ò rí méjèèjì ju tí ọ̀dá lọ ju aburú lọ هذا البصل هذا البصل والثوم àlùbọ́sà yìí àtayù ayù àtàlùbọ́sà ẹ̀dàkùn méjèèjì umaru ní àwọn èèyàn jẹ́ àwọn ẹ̀jẹ́ tó kódà dò ní láńjẹ́ àríwẹ̀kọ́ ni tó umaru ní ohun orí nǹkan méjèèjì jù aburú ní méjèèjì lọ ẹ̀dàkùn sí àlùbọ́sà ayù kódà kódà ẹ lọ wo medicinal value ẹ lọ wo àwọn àbálùbọ́sà tàbí ń jẹ́bẹ̀ ní ọ̀dá ẹ̀tí ọ̀nà sábà ń sì Umaru sì sọ dáadáa kankan tí ń bẹ lára méjèèjì yẹn nítorí pé Umaru fẹ́ hazaro àwọn èèyàn níbi aburú tí ń bẹ lára àwọn èso méjèèjì tó lè kó bá ìbádà wọn àbí tó lè máa kó ìnira bọ́mọ ìyá wọn látara jíjẹ èso yẹn sẹ́wọ́n pé láàgbọ́rọ̀ wa ládìrọ̀ àgbọ́rọ̀ ní àgbọ́rọ̀ níra wa lára àgbọ́rọ̀ níyàn lára tí ó bá ti máa pápá àwọn àwọn màláìkà náà wọ́n mọ́ rí nira látara tí bá ń kó nira bá wọn mẹ́dé èèyàn bí ṣe bẹ́nu yẹn bá rùn tí bá ń kó nira bá yẹn ìmọ̀ kó nira bá màláìkà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹgbùn nǹkan yìí tó ń ti pé dáadáa ń bẹ lára àwọn èso méjèèjì yìí kò yí báyìí nísìn tó ń ti bẹ́ẹ̀ àúmọ̀rù ọ̀sọ́ dáadáa kankan ti ń bẹ lára wọn ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم إذا وجد ريحهما من الرجل في المسجد أمر به فأخرج إلى البقيع فمن أكلهما فليمتهما طبخا طبخا ó ní torípò ohun ti rí ànábì sallallahu alaihi wasallam tó bá gbọ́ òórùn èso méjèèjì láàrin èèyàn kan ní mọ́sálásí àmọ́ ànábì ó pàṣẹ dé kan mú jáde ní ẹmú lọ́ba kíyàn ẹjọ́ ilé ìjáde kó mọ́sálásí ilé tọ́lọ jésù késo yìí <laughs> ẹjọ́ jáde kó mọ́sálásí ẹ́ Umaru ní bẹ́ẹ̀ bá jẹ́ o ẹ rí pé ẹ ṣe dáadáa kó jẹ́ sí wípé òórùn rẹ̀ ti kú kò ń bẹ lára àwọn èso méjèèjì Umar sọ pé èso burúkú ni méjèèjì yẹn Ànábì sallallahu alaihi wasallam àdẹ̀mọ́ lè mọ́ àwọn ẹwù ẹni tó ní dáwà ọ̀gbọ́dọ̀ lé <laughs> Ànábì ní Umar ní sọ̀rọ̀ yìí hadithu tí mo wí eh, hadithu yìí bẹnu sahih muslim ẹ̀rí hadithu ní sahih muslim kitabul masajid kitabul masajid ní sahih muslim hadith 567 nínú sahih muslim Ànábì ní mú yẹn nínú ẹ̀jáde kó mọ́sá sí lọ sí bàkírẹ̀ yìí <laughs> sọ́wọ́n bí tán pè ní bàkírẹ̀ <laughs> torí torí pọ́ jẹ èso torí pọ́ jẹ èso torí pọ́ jẹ àlùbọ́sà àti áyù hmm? tí ò ní ká lọ gba mọ́sílù láksọ torí pé ń jẹ àlùbọ́sà áyù àti àlùbọ́sà kejì Ànábì sallallahu alaihi wasallam tó bá ti gbọ́ lẹ́nu ìyẹn báyìí ó yá ẹmú jáde bàkí ọ̀yá nìyẹn ẹmú jáde Ànábì ọkọ̀ àwọn ìyàláfẹ́ kan mọ́ dànù ni kò yí báyìí sí dáwà ní yí máa ń dáwà máa lè kò yẹ báyìí nìsìn so kí ẹ̀sọ pé dáwò kí ń léhun ọ̀rọ̀ tí ó wọlé ni kò yẹ báyìí nìsìn so eléyìí báyìí nítorí àsìkò inshallah máa tó fún wa láwọn ẹ̀rí pọ̀ gidi gan wallahi ẹ̀rí pọ̀ gidi gan so a máa ẹjí kí n tó fún wa láwọn ẹ̀rí kan sí díẹ̀ sí tábàlówó ní sunanu Tirmidhi sunanu Tirmidhi nínú hadisi albarro tó gbà wa ó ní àwa jẹ́ àwọn èèyàn kan tó jẹ́ sí pé a ní làbídùn tó pọ̀ kunna ashaba nakhlin a jẹ́ èèyàn tó ní làbídùn fakana rajulu ya'ti min nakhlihi ala qadri qillatihi wa kathratihi ó ní nínú wa wá ní ààrẹ dómi tó jẹ́ sí pé a lódì wọn bọ́ bá ṣe pọ̀ tó lọ́dọ̀ rẹ̀ kékeré lórí kó wá ní o pípọ̀ lórí kó wá ní o àmọ́ inú wa ti mọ́ ń kó wá wa kana rajulu ya'ti bil qinwi ìgbà mí ẹ̀lẹ́ ka ní qinwu ìgbà mí ẹ̀lẹ́ ka ní qanwu ìgbà ẹ̀lẹ́ ka ní qunwu ọ̀nà mẹ́rẹ̀ta ló ìgbà wá wal qinwayn kò yí báyìí nísìn wọ́n mú yẹn ni pé síri ó ní ẹlòmí inú wa wá ní yóò mú síri kan nínú náàlù yóò mú wa masalasi ẹlòmíì wa núwa yóò mú sírí méjì wa torí pé ìyẹta wa ní dàbínú dada fàkánà rọ́jùlú yàtí min náàlùhí alákọ́dù kìlátìhí wa kàfọ́tìhí wa kánà rọ́jùlú yàtí bilkinwi walkinwaini fayu alikuhu fil masjid yóò wa sókọ́ nu masalasi àwọn mú wa masalasi bí àwọn àwọn tí wọ́n rún jẹjẹ ni àwọn tó tálíkà jù náà àwọn sọ̀hábà lọ́pìn ní ahlùsúfà ẹ́ wọ́n tálíkà gan wọ́n ní àwọn ahlùsúfà yìí dẹ̀ ní laysa lahum ta'amu wọn ló ń jẹ tí wọ́n jẹ fàkánà ahaduhum idha hmm, tó bá ti lè nà fayasqutu minal ah, wà so èso dàbídò tí kò tí gbó tán dáadáa náà pè ní búsùrù tí ò tí gbó tán dáadáa àti ilé tó ti gbẹ tó ti di èso dàbídò tó ti gbẹ yóò máa wá jábọ́ tó bá ti wá jábọ́ fàyà kùrù yóò máa jẹ dáadáa táwa máa ń ṣe nìyẹn àwọn ohun èso dàbídò nkárápáwà ní tọ́pọ̀ dáadáa amúsiri kan ìlú òmúsiri kan náà ìlú òmúsiri méjì alọ̀sókọ̀nù mọ́sálásí àwọn tí ò ní táwọn bá ti dédé wọ́n fi ọ̀pá wọn náà yóò jábọ́ wọn máa jẹ́ wa kana nasun mimman la yarghabu fil khair àwọn èèyàn kan wọ́n bẹ́nu wọ́n pé àwọn èyí lójú kòkòrò tó bá fẹ́ mú dàbídù ti ẹ̀wá tó bá fẹ́ mú wá fáwọn tí ya ní wọn rí jẹ yìí in tí ó mú wá ń bẹ̀ yóò mú náà lè mú kónúwù kan wá ó lè mú sírí kan wá ṣùgbọ́n àti dàbídù tó dá àtẹ́lẹ̀ tí ó dá àwọn tí ó ti ẹ̀dá ní mẹ́ ashis òní dàbínú tí ó dá wàlháṣà dàbínú tí ó dá lòun náà ṣùgbọ́n ilé ìdá dàbínú tí ó dá yìí alákọ̀ọ́kọ́ yìí òun ti ẹ̀ kò tí ẹ̀ tí ìgbó rárárárárá ẹlẹ́ẹ̀kejì òun lè bẹ́ẹ̀ pé òun ti ẹ̀ àìta ìgbóta ìgbó náà ló sì gbẹ́ kò lẹ́ran lára kò dùn ṣe mọ̀ pé dàbídùn bí dàbídùn tó ẹ̀ṣẹ̀ ń jáde báyìí tó sì gbé mọ́ orí ìyá rẹ̀ tí ò lẹ́ran lára tí ò dùn tí ò sí nǹkankan àwọn dàbídùn méjì tí ò dá ní ó kó wa hmm? ó ní tó bá ti wá rí báyìí yóò tó mú wàbílkínwì wa fa yóò àlékòhù òun náà lọ fi tí ẹ̀ náà kọ masálásí ta'ala lọ́nà ọba lè kílawa sọ ayẹ kalẹ̀ pé yá yọ́ lè zina amanu an fi kú min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ardi wa la tayammamu al-khabitha minhu tunfiqun wa lastu bi akhidhihi illa an tughmidu fi wa ilamu anna allaha ghaniyyun hamid lọ́nà ọba lè kílawa sọ ayẹ kalẹ̀ wípé mú pẹ̀yìn tẹ́ gbàgbọ́ lódodo an fi kú min tayyibati ma kasabtum ilé ìtọ́ da nínú tẹ́ nínú dúkìá yìí ní kẹ́ máa násójú ọ̀nà lọ́ọ̀ba ilé ìtọ́ da

tẹ́yìn náà sì lè gbá ẹ̀yìn gan fúnra yín tó bá fún yín ẹ̀yìn ò lè gbá tẹ́ bá kà gbójú bẹ̀ lọ́yàkù tẹ́ bá gbójú bẹ̀ ni ẹ̀yìn jẹ́ mẹ́pẹ́ tó bá gbérù nǹkan báyìí wá fún yín kò fún yín ní nǹkan tó yẹ kó fún yín ní pípé kò fún yín lẹ́tọ̀ yín pé ó ti sàbòsí fún yín ó ti dínkù torí pé tó kó wá fún yín nínú ẹ̀tọ́ yín yìí kése tọ́ da ẹ̀yin lòun nígbà wa'lamu anna Allaha ni kò yí báyìí nísìnyí sòfẹ́ni tó hadithu yìí náà bákan àáyà tí mo wí náà pẹ̀lú hadithu tí a tí ó wá sáájú rẹ̀ ó ń jẹ́ kó wáyé pé a ọlọ́run bá alékẹ́ ọláńkọ́ kò tún fi muwazana bẹ́ẹ̀ náà nàbí sallallahu alaihi wasallam ẹgẹ́ bí ẹ̀mẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá alékẹ́ láta nàbí sallallahu alaihi wasallam wọ́n fi muwazana bá irú nǹkan báyìí náà lò kò ní báyìí nísìnyí wọ́n fi muwazana wọ́n fi bá lò rárá so tí ò wá al-khabith tó ti wí pé inú tán mọ́ wọn dáadáa náà wà ń bẹ̀ kò yé báyìí nísìnyí so dáadáa sáwà nù sírí làbídù tán mọ́ wà wọ́n eléjì ọ̀dá kan wà ń bẹ̀ tó pọ̀ ní kò yé báyìí nísìnyí ọlọ́run bá lè kí lápè ní khabith kò yé báyìí nísìnyí so ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀rí kò yé báyìí so tó ń jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ muwazana so tí àwọn èèyàn tí wọ́n ń gbé jáde yìí ọlọ́run bá lè kẹ́lá òsìkíni kò fi bá ọlọ́run bá lè kẹ́lá òfin bá àwọn èèyàn lò bẹ́ẹ̀ lọ́wọ́ bá ilẹ̀ tẹ́lẹ̀ òfin bá ìkankanú àwọn ẹ̀dá rẹ̀ òfin bá wọn lò so amílì náà wá láti lè sàlàyé fún wa wípé eléyìí báyìí ẹ̀rí pọ̀ rẹpẹtẹ lórí àwọn nǹkan tó lọ́wọ́ bá ilẹ̀ tẹ́lẹ̀ kọ̀ fún wa tánẹ́bí sallallahu alaihi wasallam kọ̀ fún wa tó jẹ́ pé aburú ẹnìkan lọ́wọ́ bá tànẹ́bí máa ń sọ fún wa ọlọ́wọ́ bá wọlé sọ dáadáa rẹ̀ wa nípa aburú tí ń ni dọ́gbọ́nà bá lékẹ́lá ń kìlọ̀ fún wa nípa burú tí ń bẹ láàrin àti pé dọ́gbọ́nà bá lékẹ́lá ń sàlàyé nǹkan yí fún wa ọlọ́run bá harọ́mà rẹ̀ fún wa ní ọlọ́run bá lékẹ́lá wọ́n ìjẹ́ ní máa sọ dáadáa rẹ̀ fún wa tó sáfẹ́ sọpọ́lọ̀ bá lékẹ́lá náà só fi mọ̀wázá náà só fi ń bá àwọn sáfẹ́ sọpọ́lọ̀ bá lékẹ́lá náà só fi zulmù só ń sàbòsí fáwọn kan yìí ẹ̀sùn ilé báyìí ò rí bẹ́ẹ̀ tó ilé ní ṣubú àwọn ẹlẹ́ẹ̀kejì lórí àwọn àlàyé yìí torí pé àfẹ́ kí táìmù yẹn kó jágùn rárá pẹ̀lú gbọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ ìsàlàyé olójí kí n ra máa kánjú díẹ̀ díẹ̀ báyìí ṣùgbọ́n ẹni tí bá ti ń gbọ́ yóò rí kí mò ń fi ìkánjú mo fi ń sọ̀rọ̀ so eléyìí báyìí ló fà ta'ala so a máa gbìyànjú láti máa ṣe ní ṣókí ṣókí ṣókí báyìí títí tá fi parí gbogbo àwọn ṣubuhati wọn tá bá parí gbogbo àwọn ṣubuhati wọn tá ṣàlàyé lórí ẹ̀ pẹ̀lú clear kò yẹ báyìí ní ṣe so lórí pé kò sí muwazana nínú manhajú alisunat wal jama'a tàbá parí ẹ̀rí wa lórí pé kò sí muwazana lórí ẹ̀ àwọn mọ́ra àwọn àfá súnnà náà wá ṣe ibá ìsìkárí magbín táwà ń sọ yìí wọn làwọn àfá súnnà pèpè sí kò dẹ̀ sí kẹ̀kan